والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سلك سنته إلى يوم الدين أدوبة فأولوبة àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gẹ̀fà ní sallallahu alaihi wasallam ìkẹ́lá àti ọlọ́lọ́n kí wọ́n bá wọn yìí ní àkọ́tún ètò yìí ètò wahudan wa bushra akíra wa kú júmọ́ aláti àárọ̀ kẹ́lọ́ kí gbà ní ìjọsìn wọn kọ́lọ̀ jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé àti ní àyè wa ẹjẹ́ wa ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàrẹ́dẹ́ ìgbàdúgbò roji lori lórí ètò yìí ètò wahudan wa bushra kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn bísímillah الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نبي الله تاتي سيساجو نيوسة قجا نقبا الدجي ديتك هو بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه أخرجه مسلم النبي محمد صلى الله عليه وسلم ولا نكاني تبان تايو إنسي لو دابي يعني توسي يكوي أوفي أوري أوفي بونو يعني لدي أتجاري إنسي لو روري أو دابي يعني تنري بونو يعني لدي أتجاري alimá muslim ló gbé jáde ànábì sọ báyìí kó lè máa burúburúkú ti ń bẹ nínú ayò tó ń ta ayò tó fi ń ba gbèsè ayé rẹ jẹ tó fi ń ba gbogbo àkókò rẹ jẹ torí pé gbèsè ayé àkókò èèyàn àkókò tí ń bẹ nù gbèsè ayé náà ní gbèsè ayé nígbà téèyàn bá ti lò fún dáadáa kò sí tàbí ṣùgbọ́n pé tí ọ̀dà lèèyàn lò fún bí ìdàlà àkókò rí nínú káwọ́ rí àbí kò ń gé wa dànù lo àkókò rẹ dáadáa má lò fún tí ọ̀dà. akramakumullah lábẹ́ ìdíje a rí i pé láyè sìn bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù àfẹsẹ̀gbá eléyìí tí àwọn èèyàn ń gbá tán tún gbá láti fi wówó a rí i pé fìtínà rẹ̀ ti gba ayé kan báyìí a rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọn ò gbọ́ra wọn yé látàrí bọ́ọ̀lù wọ́n lè di pé wọ́n dọ̀rí òjijì àjàjà tán bá lórílẹ̀‐èdè wọn àti èdè míì ní ń pàápàá jùlọ nígbà tó ṣe pé ẹni tó ní kálukú ń gbè lẹ́yìn rẹ̀ yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ni tí wọ́n wá ń gbè lẹ́yìn rẹ̀ wọ́n bá fi lè sọ bọ́ọ̀lù sínú àwọn àwọn ẹni tọ́rẹ̀ rẹ̀ ń wọn tí wọ́n pariwo góògó bí ẹni tí wọ́n ń nà lẹ́gba ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tiwọn inú àwọn tiwọn ni bọ́ọ̀lù kó sí fojú rẹ̀ wọ̀ ìwọ náà wà àwọn ẹni tí ń tá a lẹ́ni tó o tiẹ̀ lè kọ́sẹ̀ nínú wa. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù lónìí á rí i pé ẹlòmíì nínú wa ọkùnrin nífà ó sì gbórí lọ fún yádìrì ó ní kí wọ́n bọ̀ ń di sùkú sórí subhanallah ẹlòmíì ẹ̀wẹ̀ ó lè ní wọ́n fa apá kan kí wọ́n dá apá kan sí nínú irun orí òun ọ̀sáfẹ́ dá yàtọ̀ láàrin àwọn tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ àìmọye wọn iná ẹlẹ́rìí tó de yẹtí mẹ́tí ọkùnrin kàn ṣe ń fi yẹtí sétí ọkùnrin ọmọ wa ṣe bí obìnrin àwọn obìnrin náà táwọn náà kó nu bọ́ọ̀lù ńkọ́ àwọn náà máa ṣe bí ọkùnrin wọn ni ní wọn bá àwọn rẹ irun àwọn mọ́lẹ̀ kórí ọwọ́ á kólóbó bí orí bọ̀m̀bọ́ì torí káwọn ò bá àjọ ọkùnrin tí ń gbá bọ́ọ̀lù àìmọye ebú àìmọye èpè àìmọye fìtínà àìmọye ẹ fọ́múra yín káwọn náà fọ́múra wa tí máa ṣẹlẹ̀ nídìí bọ́ọ̀lù pọ̀lọpọ̀ tó ṣe pé di ìmọ̀ wíwá làwọn òbí wọn fi sí ọ̀pọ̀lọpọ̀ ti pa eléyìí ti wọn ò rójú à ń wá màmá wọn nídìí bọ́ọ̀lù lówó wà àìmọye ọmọ tó ń fi higher institution sílẹ̀ tọ́padà lọ́ọ́dún bọ́ọ̀lù báwọn èèyàn bá sì wí wọn ni à ẹbí gbogbo ọ̀nà owó náà ni téèyàn bá rówó ń di bọ́ọ̀lù èrò àbùrọ̀ máa kàwé tẹ́ àwa lè fi mà á lè fi wé bọ́ọ̀lù níjò wọn máa gbá bọ́ọ̀lù dà tẹ́bí dídá tí wọ́n fi wọn léegun ni ẹlòmíì wọn wọn léegun ọ̀rùn níbi bọ́ọ̀lù ẹlòmíì egun tani wọ́n tó tó tó kò sí ètò nígbà wọn bá sì ti lò é tọ́ alára rẹ̀ tán tí wọ́n wọn léegun wọn gbé ránṣẹ́ láti lóyìnbó pé kò wúlò fún bọ́ọ̀lù tí ń gbá kọ́ máa lọ́ọ́ ṣẹlẹ̀ ìgbà tí mùdùnmùdùn ń bẹ lára rẹ̀ àwọn ń jẹ́ ìgbà tó wá dìdàkudà wọn gbé ránṣẹ́ sí yín àìmọye ẹni tó kàn lọ́mọ ẹni tó ma tiwọn tí wọn ti bá a débẹ̀ tí ń bẹ́ ńlẹ̀ àwọn ló lè sọ fún yín. akramakumullah nínú bọ́ọ̀lù gbígbá yìí ẹ rí i pé wọ́n sọ bọ́ọ̀lù tí ń tó mú kọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣètò ọlọ́run má báyìí ẹ máa ń gbá bọ́ọ̀lù ìdásìkò sọ láti lè tókò dìde bí ò ní dìde bọ́ọ̀lù tí wọ́n fi ìṣẹ́jú márùnlélógójì gbá lábala kínní márùnlélógójì míì fábala kejì bàbá wa ṣẹlẹ̀ pé ibi tí wọ́n ti gba dé yìí wọn ò ní gbà kẹ́nìkan ọmọ jẹ nìkan wọn wá nítọ̀ nígbà wọn ti lo àádọ́rùn ṣẹ́jú yìí tẹ́nìkan ò sì jẹra wọn wọ́n tún fọgbọ̀n ṣẹ́jú kún ó rí i pé inú rẹ̀ ọmọ dùn lọ́mọ pàtẹ́wọ́ pé ọ̀ọ́dáwó ọ̀ọ́dáwó sí ibi tó wó ti sọnù nítorí pé ibi tó fowó sí lónìí ah owó yìí ó ti ṣe dáadáa ẹ̀ tún wo thirty minutes míì inú wọn máa dùn akramakumullah ṣé wọn lè pe hayya ala salah ṣé wọn lè wí bọ́ọ̀ níbi tó ń ti ń wo bọ́ọ̀lù kò dìde ọ̀pọ̀lọpọ̀ tó máa ń mọ̀wù wọ́n tún ra títí pé àwọn ọ̀fẹ́ gbọ́ pé wọ́n pèpè fún sọ̀lá àtúrò òun ní dáhùn pé wọ́n bá wo bọ́ọ̀lù yìí tán wọ́n fẹ́ kí múmẹ́ǹtì kánú bọ́ọ̀lù yọ bọ́ọ̀mù lọ́wọ́ ó dìgbà tán bá ṣe tán kó wọn tó dìde ọlọ́ngàn ò ní bínú ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló jẹ́ pé ìdí bọ́ọ̀lù yìí lówó ti ẹrun sí ajaja wọ́n ti ẹ̀tún ti sọ́ di tẹ́tẹ́ báyìí kó tó di kí wọn gbá bọ́ọ̀lù wọn ti jọ kọ àwa búlù láwọn ènìyàn ẹ̀yìn red àwọn rẹd àwọn náà sọ pé àwa láwọn ènìyàn ẹ̀yìn búlù yọ wá dìjà bàbá àtọmọ wa máa sọrọ síra wọn bàbá ọ̀wá ń kó bàbá mọ́ ọmọ ò ní dún pọ̀ ọmọ mọ́ tí èèmà nàka sí bàbá rẹ mú pé a fi hàn yín lónìí a ah, ó fi hàn ta ni kí ló ń sọ ganan rí sẹ́yìn ọ̀bá pé tọ́ ọ bọ́ọ̀lù ni bọ́ọ̀lù lọ sọ bàbá di nǹkan tí wọ́n rí fìn bọ́ọ̀lù lọ sọ ọmọdé aláfojúdi bàbá náà máa sọ pé à kọ́dà ọgbà ọgbà lónìí kí ọgbà lórí bọ́ọ̀lù lórí bọ́ọ̀lù subhanallah àwọn bàbá wa jẹ́ bàbá ma ọmọ ọ̀jọ́ mama gbogbo èèyàn wá dẹni àbùkù látàrí bọ́ọ̀lù ẹlòmíì mọ́tò ti fi ń ṣiṣẹ́ tí rọra fi ń ṣe kabúkabú ti fi ń róúnjẹ mú wálé fúnyàwó ó tún lọ́ọ́ gbé kalẹ̀ láàrin rẹ̀ àtẹni tí wọ́n jọ kọ́ wípé báṣà oní òun ìní rìẹ́lì rìẹ́lì wá wín ní báṣà àkàràmọ̀kùmọ̀lá àmọ́ tó bá lọ sígbó atú bàbá di pé ń sunkún pé ẹgbàá mi ẹ̀rà mi kò sẹ́ni tí ó gbọ́ à ń bọ̀sibọ́sí ẹni tí ó rọ̀ ìwọ tó wúlò kankan ò ní láárí kọ́bọ̀ tani ó dáwó sọ́dún sórí rẹ̀ tó nà tí ó owó dànù ìwọ ọba nílàáka ẹ̀ ògbé mọ́tò tó ń fi jẹun ògbé kalẹ̀ lórí irọ́ àkàràmọ̀kùmọ̀lá sẹ́bẹ̀yìn náà rí lọ́tún àti lọ́sìn níìsín gbogbo àyè tá ń dálẹ̀ tó tún jẹ́ pé ó tutù wà international level láti máa wá kọ́ ta ni ó win ni ta ni ò ní win ni táwọn ọmọ tó yẹ kí wọ́n kọjú máwé wọn tó yẹ kí wọ́n kọjú má kí wọn tó yẹ kí wọ́n kọjú má sí ọwọ́ wọn tó yẹ kí wọ́n kọjú má gbígbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu táwọn ń lọ ṣe alẹ́ àti gbogbo ọ̀sán bẹ̀ ní ìsìn wọn á jókòó síbẹ̀ ní ọ̀rọ̀ wọn òmúnáwó sí lọ́rọ̀ tiwọn wọn tẹ̀ jẹ́ nìkalẹ̀ ní twenty four seven wọ́n mọ̀ wá wòwò wọ́n gbé kíní screen yẹn kalẹ̀ wájú wọn oníkálukú amúgègè wọ́n mọ̀ wòwò èwo ló ń fẹ́ bẹ́ẹ̀tì èwo ló ń ò ní bẹ́ẹ̀tì lérò pé yóò kúkú padà dáńjọ́ kan òun máa jẹ kí lọ́ọ́ jẹ náà rí kí lọ́ọ́ jẹ náà rí òfin tó dájú sílẹ̀ ntí ọ̀dájú ló ń mójútó eléyìí bó bá yẹ kí n láàmú abáká o tó yẹ kí n láàbà mójútó o ọlọ́nkọ́ dákun kó ṣàánú wa o kọ́mẹ́rẹ́ kórìí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà tọ́tò òfin wa kó wọn lọ lẹ́rú ibi táwọn èèyàn ti ń ronú nílé ayé pé làwọn ó ṣe ṣe bàálù àwọn èèyàn ń ronú nílé ayé pé làwọn ó tún ṣe mọ́tò tí ò tiẹ̀ ní lepo bẹntiróòlù mà wọ́n ń ronú nílé ayé bí gbogbo lọ́síwájú ó ti ṣe báwọn táwọn ò ní retí pé bóyá náà nẹ́pà tóòrùn ó tún máa ṣáàbù àwọn nínú ilé àwọn talẹ́talẹ́ tòrútòrú àwa wá parí gbogbo ìgbésí ayé wa sídìí bọ́ọ̀lù bá a bá wòran bọ́ọ̀lù a si máa jọ kọ́ ọ wípé bọ́ọ̀lù tí wọ́n padà gbá ta ní ọ̀jẹ̀ra wọn ló sì dáa bẹ́ẹ̀ yanu yóò máa sọ̀rọ̀ yóò lérò pọ̀rọ̀ tó wúlò ló ń sọ ọ̀rọ̀ tí ò ní sọ pé àwọn ah, nàìjíríà yìí o kò sí tó lè já sọ̀kan àfi bọ́ọ̀lù ah! ọ̀rọ̀ ń rùn púpọ̀ ọ̀rọ̀ yẹn púpọ̀ ọ̀rọ̀ ẹni tí ò sì rori rárá ni orílẹ̀-èdè tó tó tó bọ́ọ̀lù yẹ̀yẹ́ ìní ọ̀wọ́ àjẹ́ aṣọ kan ajẹ́ pé gbogbo ìṣẹ́jú ayé ẹ máa fi gbá bọ́ọ̀lù nù torí ká ẹ lè bá àjọ kan subhanallah ńgbà tẹ́nìkan náà owó sùsùn jò ní ipò tó ga nífa lórílẹ̀‐èdè ẹ wá sọ pé àwọn tí ń gbé orílẹ̀‐èdè lárugẹ kò sí bí àwọn ọmọ oníbọ́ọ̀lù àfàwọn ọmọ olórin ẹ gbọ́rọ̀ ń bẹ sọ̀rọ̀ gidi tẹ́lẹ̀yìn yẹ kó wà ń gbogbo ẹ̀kọ́ tá gbogbo gbogbo ìyànjú wa làálàá wa lórí bórílẹ̀èdè ó sì lọ wájú ajẹ́ pé kò wúlò nù kí gbogbo ó dún bọ́ọ̀lù àbó lórin nù sọ̀rọ̀ wa nù. torí délé ọdọwọ wa ọdọwọ wa ẹhẹn wọn ba gbogbo ọjọ́ ayé rẹ jẹ́ sí di bọ́ọ̀lù bí bàbá ṣe ń wò nìyá ń wò ẹ ba gbogbo ọjọ́ ayé jẹ́ sí di bọ́ọ̀lù ẹ náwó sí lóríṣiríṣi ẹ fi ń gba làákà àwọn ọ̀dọ́ ẹ jẹ́ kọ́dọ̀ ṣe ń tó wúlò ẹ jẹ́ kọ́dọ̀ ṣe ń tó níláárí gbogbo àwùjọ wa wá jẹ́ pé àwọn ọ̀dọ́ wa ń sá ní sùkúlù àwọn ọ̀dọ́ wa ń sá lè kí ó àwọn ọ̀dọ́ wa wọn ò sí ní ẹ̀kọ́ṣẹ́ tó wúlò wọ́n kàn fẹ́ lówó òjijì torí tí wọ́n bá ti gbá bọ́ọ̀lù débi pé wọ́n náà lọ ìlú òkèèrè adúrò owó tí wọ́n máa san fún ọ lẹ́yìn owó tí wọ́n bá wá dẹni tó dá léegun ẹ̀yìn tí wọ́n mọ̀ pé gbogbo iye kíyè tí wọ́n bá pa ń bẹ̀ ní máa rán ránù torí ọ̀dọ́ wọ wa o kámẹ́sì jẹ́ ẹnìkan tó máa lò ayé rẹ̀ ńlòkulò rádaràda tí ò ní nítumọ̀ lọ́pọ̀lọpọ̀ gba mí lábẹ́ tẹ́tẹ́ àbí lábẹ́ ìdíje àwọn ilé ìtajà lóríṣiríṣi ẹ rí i pé díje máa bẹ láàrin wọn kódà ilé búrẹ́dì sí ilé búrẹ́dì láwọn ìlú mi wọ́n lè máa ṣe búrẹ́dì oríṣi kan náà ṣùgbọ́n ẹnìkan wàá sọ pé tẹ bá fi lè ra búrẹ́dì méjì mẹ́ta làwọn fún yín bẹ́ẹ̀ náà ni àwọn míì tó ṣe pé wọ́n ń ta aṣọ wọ́n lè ní tẹ bá ra gàn méjì ìgàn mẹ́ta lẹ́ẹ̀fi gbà gbogbo eléyìí báyìí lábẹ́ òfin ọlọ́run kìí ṣe ìdíje tíṣẹ̀rí àfaramọ́ ìdíje kídíje lélẹ́yìí báyìí islam ti wà òfaramọ́ nítorí wípé ó ti wá bẹ́ẹ̀ tẹ́tẹ́ táwọn èèyàn bá ti fowó wọn ra méjì ẹ̀ fún ó ti wá bẹ́ẹ̀ tẹ́tẹ́ kọ́tọ́ torí ẹ̀ ìdíje irú eléyìí ọ̀tọ̀ ìsì fi máa ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìtajà míì táwọn ò fi kó gbálé láì jẹ́ pọ́jà tí wọ́n ń ṣe náà dà ìsìláàmù ọ̀faramọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì wọ́n ní ẹ ra tẹ́ bá fi lè rajà wọn ẹ bá àwọn ẹ̀bùn nínú rẹ̀ lóríṣiríṣi kódà ẹ tún lè bówó ń bẹ̀ látòrí náírà kan títí tó fi dórí one thousand ah èlò wọn à ń tà ní tẹ́ńtà two hundred ẹ sì sọ pé a lè bẹ́bùn one thousand bẹ́ẹ̀ ó lè jẹ́ kìsà tá a fi ń numú irú àwọn tíṣú pépà láyé bá rí táwọn èèyàn ń kó tìkẹ́tìkẹ́ àfi bí àkàrà gbóná tán fẹ́ fi mú kọ́ torí kíni torí bọ́yá mo lè bẹ́bùn bẹ̀ dórí one thousand tọ́ba ti wá rà yóò wá tu gbogbo ẹ̀ dálẹ̀ gbà tó tu dálẹ̀ ọba bá súwìtì náà kan súwìtì tú kòbò tẹ́ bọ́ọ̀nù ní wọ́n bá máa gbé súwìtì tú kòbò péré wọ́n fi sí tòun ẹlòmíràn ní àmì ah, rí tú náírà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó lè fẹ́ ra páálí túṣù bíi ẹgbẹ̀rún ntí ò need torí ẹ̀bùn yẹn náà ni torí ẹ̀ṣẹ̀ rí àpè ní tẹ́tẹ́ irú rẹ̀ náà làwọn ilé ìtajà mi máa ń ṣe wọ́n tilẹ̀kùn pé gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé nìsín àfẹ́kẹ́lómi ọ̀wọ́lé má tá a bá rẹ́ni tó ní tọ́rọ́ tọ́rọ́ ayé tó ní lápò kó mú jáde tó bá rí tọ́rọ́ mú jáde kó gbé mọ́tò Range Rover yìí Range Rover yìí sì jẹ́ forty five million naira tó o bá rí tọrọ mú jáde kálukọ́ máa wá parapòrò pé ah tọrọ mo sì nírú ẹ̀ lórí tẹlifíṣàn lé o ìmọ̀ pé nǹkan yọ ọ́sẹ́lẹ̀ o islam ọ̀farama tẹ́tẹ́ ni islam ọ̀farama tẹ́tẹ́ ni ìsìn bẹ nínú jíjẹ́wọ́ àwọn ọmọlàkejì lọ́nà tí ó tọ́ bákan náà ẹni tó ń bá ń bá wọn ṣerú ẹ̀ wọn náà ti wá bẹ́ẹ̀ pọ́n básìkò rẹ jẹ́ ẹ̀sìn rẹ gan kò dájú pé ọ̀là láàfin àmọ́ ò ń fira rẹ òfin sin ọ̀tọ̀ ká mójútó eléyìí báyìí wọ́n ti àpèjúwe díẹ̀ nínú àwọn ìdíje tó wà eléyìí ti ṣeré àwa tí ò fara mọ́ ká gbìyànjú láti rí pa àjìnà sí gbogbo tí ọba dà ayé ń ṣerú ẹ̀ kò túmọ̀ sí pé ìsìláàmù gbarú ẹ̀ wọlé abọ́ gbàgbé pé mùsùlùmí nìwọ ni mùsùlùmí tó jẹ́ yẹn kìí máa ṣe pé kò ṣe lásán kìí ṣe pé kò ṣe rọmọdán lásán kìí máa ṣe pé alọ́ àjì lásán irúkẹ́ lómi ni máa ń gbọ́rọ̀ yóò máa yín mú ni tí kòkòrò bá sì ń mú yóò yín náà ẹ̀sìn ọlọ́run kọjá gbogbo bó ti ṣe pé islam ló ń gbọ́ tá à ń ṣàlàyé nínú ètò wa yehudan bushra islam eléyìí tó ṣe pé ọlọ́run ṣàánú rẹ pẹ̀lú ẹ̀ eléyìí tó gbọ́dọ̀ gbọ́ yé bó ń ṣe ń gbọ́ kọ́ máa lò kọ́ máa dé kó sì máa lò islam nù eléyìí tó lọ́wọ́n bá ní kọ́ sẹ̀mídòní tí wọ́n náà fi láǹfààní láti gbọ́ kò sí ní tọ́sẹ̀kù fún ọdún kọ́ tẹ̀lé lọ àìgbọ́ òsì má àìmá ti bùṣe agbọ́mọ́gbà lókùtì òròjọ́ tó bá di lọ́la kìyàmá lẹ́yìn eléyìí ihya'ul mawat sísọ àwọn òkú lẹ̀ jí akramakumullah kí ni tó rò lọ́pọlọ rẹ gan-an wípé ìsìláàmù ọ̀dà sí kò sí kò sí ní ìsìláàmù ọ̀dà sí àfi ká sàlàyé wọn bá tá a bá fẹ́ sàlàyé ká fi yòókù lẹ̀ ìsìláàmù dá sí gbogbo nǹkan ihya'ul mawat ilẹ̀ tó ti kú tó jẹ́ pé ẹnìkan ò sọ́jí ilẹ̀ tó ṣe pé kò lólúwa ilẹ̀ tó ṣe pé kò lólúwa akànrí pọ́wọ́ àgbáyàwó ni àràmì kankan lórí rẹ̀ kò sí tọ́tọ́ kàṣípẹ́ nìkan lónìí irú ilẹ̀ báyìí ni wọ́n ń pè ní mawad minal ard ǹjẹ́ àyè wà fún wa bí láti kánlu orí ilẹ̀ báyìí ká tún ṣe káwọ́ sàmì sí àmì pótilólúwa ǹjẹ́ àyè ń bẹ fún wa bí lábẹ́ òfin ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Islam farama islam farama ebi gbogbo a ti ma ike innal arda lillah yurithuha man yasha'u min ibadihi ọlọ́run ọba ló nílẹ̀ bẹ́ẹ̀ la alukur'ani sọ ìsì máa jogún rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ilẹ̀ tẹ́ rí yẹn á rí i pé àwọn ẹni tó ṣe pé àwọn máa bulẹ̀ sowó àwọn lè sọ pé ilẹ̀ wo lọ́wọ́ á sẹ́kù tí ò lóluwa. So ilẹ̀ wo lọ́sẹ̀kù tí ò lóluwà à ilẹ̀ pọ̀ tí ò lóluwà nítorí pé ibi tẹ́yìn náà bá mú ma iná lẹ́ mú ma tẹ́bẹ́yìn náà tẹ́bá rí pé dá ibi tí lẹ̀ yín dé tẹ́rìn débẹ̀ tẹ́ni káwọn ọmọ wa sàmì síbì kan bẹ̀ tẹ́sì rẹ́ nìkan ta yín lẹ́nu tẹ́bẹ́yìn náà tún sọ pé ẹ̀yìn náà lẹ́ni bẹ́ni níta ń ibi tí yín náà ó lójú dé sọ baba ńlá yín ló nílẹ̀ ó níbi tí baba ńlá yín dé ilé ọlọ́run fẹ̀ tayọ ti bàbá ńlá yín sọ ibi tí ẹnu àlá ti ń mọ láti bẹ̀ lọ ilẹ̀ tí ò lóluwa ni ẹrú ọlọ́run míì náà lè wá múlẹ̀ ńbẹ̀ tó nu tún sàmì sí. ìsìláàmù wa ọgbà wípé a lè lọ sàmì sílẹ̀ eléyìí tó ṣe pé kò lóluwa ká ṣe àmì síbẹ̀ àmì kó lóluwa yóò mọ̀ wá jásí pé a ti sọ́jí. So ìsìláàmù gbà pé ká ṣe bẹ́ẹ̀ kí ló dé nítorí pé ìsìláàmù gbà wípé kó ń kálukú ọ̀sán àbáríṣìkiri ó tún ṣe pọ̀ sí ìsìláàmù sì tún gbà wípé kí mùsùlùmí kó gbìyànjú láti lo ilẹ̀ lọ́nà tó dáa eléyìí tí ó mú kóúnjẹ ọ̀pọ̀ táwọn èèyàn ò fi ní jẹ́ pé bí yóò máa yọ wọn lẹ́nu ìsìláàmù sì tún fẹ́ ike ńgbà tí ìwọ bá lọ ṣàǹfààní lórí irú rẹ̀ bẹ́ẹ̀ tó di tiẹ̀ tó ń dáko sórí ẹ̀ èrè oko tí bá ń jáde ń bẹ ìsìláàmù ó ti mọ̀ pé wọ́n nìkan kọ́ dájẹ́ nítorí pé ọ̀yọ́ zakatu rẹ̀ àǹfààní yóò wá di ẹni tí kárí ilé tí ó kárí oko ọláwo ẹni ń bẹ fún ká sọ ilẹ̀ tó ti kú jí Anas ibn Malik radiyallahu anhu ọgbà ẹgbàá kan wà qala qala rasulillah sallallahu alayhi wa sallam ọlá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé ma min muslimin yaghrisu gharsan aw yazra'u zar'an faya'kulu minhu tayrun aw insanun aw bahimatun illa kana lahu bihi sadaqah muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam ó ní mùsùlùmí ò ní gbin igi kan o kò sì ní gbin nǹkan kan o tí èso igi o kẹyọ wa jẹ ń bẹ tàbí yàn tàbí ẹranko àyàfi kó máa já sí sàrà fún lọ́dọ̀ lọ àyàfi kó máa já sí sàrà fún lọ́dọ̀ lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé mùsùlùmí tiẹ̀ ò ní gbin kalẹ̀ ò ní gbin nǹkan kalẹ̀ nísìn kó a máa di ogun mági ogun mági báwo oògùn magi báwo gbogbo nǹkan náà ni wọ́n máa sògùn sí ni islam ọ̀faramóògùn yẹn islam ọ̀faramóògùn yẹn wọ́n á lọ dògùn magi mango wọ́n lọ dògùn magi kaṣú tonti pé wọ́n náà kí ló fẹ́ lọ ká mango mango sí kí ló fẹ́ máa ká kaṣú kaṣú sí ọmọ yìí pé tí wọ́n bá ṣépè fún ọ èpè yóò mú ọ ni àbúrò ṣẹ̀ṣẹ̀ máa lọ di oògùn magi kaṣú tó bá ṣépè fún ẹni tó wá jí ọ ní nǹkan ká èpè yẹn kò ní sí mu kò ní sí mu torí pé anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa ó ní osisi epo ẹni tẹ́ bá sábò sisi torí nǹkan kò ní di lọ́nà títí dọ́dọ̀ lọ bó bá ṣe ní kó rí fún ọ ní ò rí fún ọ. àbúrò tí ẹ máa jalè gánà rí nígbà tí nǹkan èèyàn bá jọyàn lójú tí nǹkan oníkan lọ́wọ́ akutọ́ máa mú wíwé ṣe bẹ̀rù ọlọ́run kó láyọ̀ ọkàn sí tiẹ̀ ọ. lọ ká nǹkan òun ó ti wọ́n ti wá lọ bá a ká wọ́n wá ń tà ọ̀ wá ń pọ́n tèlà tó lè fowó ẹkún rẹ̀ rin ni. islam ọ̀faramọ́ kéèyàn máa wúwo lè ọ̀faramọ́ kéèyàn máa tí ẹni kó mójútó kọ́lọ́ǹbọ̀ fàlùbáríkà sí tiẹ̀ náà ìwọ lè ṣe ń tọ́ da ìwà burúkú ni wò lè ẹ wú ọ̀pọ̀lọpọ̀ náà nísìn tó ṣe pé ní káràkátà ni wọ́n bí wọ́n ṣe fi ṣọ́ọ̀pù wọn sí rọ̀lẹ́kùn tó lọ akramakumullah ńgbà tí ilé ama ma wọ́n lè bá pé wọ́n ti fọ́ àwọn ṣọ́ọ̀pù kódà gan wọn ò tiẹ̀ tún yọ ọlẹ̀kùn mọ́ wọn ò tún fọ́ ògiri ni irú ìwà burúkú wo nìyẹn. oko dunro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́tà tọ́ọ̀mà yi pé ojú ẹni tó ní ẹrù yẹn ni òtú ọ ojú ọlọ́run dá wa sùn ọwọ́ àkùbí o tó mú lọ́nà tí ọ̀dà dá padà lónìí o kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà kìí máa sówó máa ń jọ gbẹ̀ndẹ̀ kọ̀mọ̀ sí bàbá gbà mí màmá gbà mí ọ̀mọ̀ sí ń jọ gbẹ̀ndẹ̀ tẹni títí ẹ bá ti dé bá ó dé bá nu kọ́lọ̀ nǹkan má sì wá lọ lórí ibu. torí ẹ tó bá gbingi tí nǹkan kan bá jẹ́ ń bẹ̀ ẹyẹ ni èèyàn tàbí ẹranko ànábì sàrà ni irúgbìn tó gbìn tẹ́nìkan ká ń bẹ̀ tẹnìkan jẹ ń bẹ sàrà ni fún ọ tonti pé bẹ́ẹ̀ bá ka kí ọgbà yọ̀ǹda rẹ abẹ́kọ́ jalè lọ́wọ́ àmọ́ sàrà ni fún ọ kí wọ́n á ní ìdájọ́ ká sọlẹ̀ tó ti kú jí ẹnikẹ́ni tó bá sọlẹ̀ tó ti kú jí ilẹ̀ tí èsì tẹnìkan ilẹ̀ náà di tiẹ̀ o kò bá jẹ́ mùsùlùmí ilẹ̀ ni tó sọ jí àbẹ́lòmíì lópin ìgbà tó bá ṣe é pé ilẹ̀ tó sọ jí yẹn kì í ṣe tẹnìkan ilẹ̀ tó sọjí yẹn kì í ṣe tẹnìkan eléyìí ilẹ̀ di tiẹ̀ nù. ẹ sì rí i pé àwọn baba ńlá táwọn ọmọ ọmọ ọmọ wa ń sọ pé ilẹ̀ bàbá àwọn ni eléyìí ilẹ̀ bàbá àwọn lélẹ́yìí báwọn náà ṣe nínú ọwọ́ ta ni wọ́n ti rà wọn rà lọ́dọ̀ kankan baba yín débẹ̀ wọ́n ń dáko ńbẹ̀ náà wọ́n sọ àwọn baba yín dáko ńbẹ̀ baba yín dá ńbẹ̀ lọ́sọ̀ọ́ ẹhẹn ilẹ̀ mi náà ti tún wá náà lónìí ẹnìkan kan ò tí ì náwó débẹ̀ èmi náà náwó bẹ̀ mọ́ ń dáko ń bẹ̀ ọ á sọ pé kèsè tèmi kèsè tèmi bóun ni bàbá tiẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ sí tèmi náà lẹ́tọ̀ọ́ sí lónìí ibi táwọn bàbá tiẹ̀ rìn dé ń jọ́nu èmi sì ti rìn tayọ ibi tí bàbá tiẹ̀ rìn dé èmi náà sọlẹ̀ jí kò nídìí wàhálà ẹhẹn ayé sì ti dá ayé máa ṣèwé ìwọ náà bẹ́ẹ̀yàn bá ti lè sọ lẹ̀ bẹ́ẹ̀ jì ó di tiẹ̀ nù. ọwọ́ àánú hadithi yà ń la wa aisha radiyallahu anha qalat qala rasulillah sallallahu alayhi wa sallam man acmara ardan laysat li axadin fahuwa axaqu biha. ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá fi lè sọ ilẹ̀ kan jí tí èsì tẹnìkan tẹ́lẹ̀ òun lọ lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ. alimami al-bukhari ń lọ gbé jáde. ah oníbèrè wa ṣe béèrè pé tọ́ jẹ́ bẹ́ẹ̀ o. kí á léèyàn ó ṣe sílẹ̀ tí wọ́n fi wá sọ pé èèyàn ti sọ́jí bí ọba lólúwa tẹ́lẹ̀ òdì tèèyàn kí ni tá a lè ṣe bẹ́ẹ̀ nínú tá a lè ṣe náà ni alákọ̀ọ́kọ́ bí ká mú ògiri ògiri tó lágbára tó ki ká mú má sórí ilẹ̀ yẹn lọ́nà tó ṣe pé ẹnìkan ò ní lè wọ ọbẹ̀ mọ́ láì jẹ́ kó wọ́n bá lórí ilẹ̀ àwọn ilẹ̀ bàbá àwọn bóòlù ṣe jẹ́ tiyín kò sẹ́nì kankan bì more than hundred years ago ẹnìkan kò débi rí tó èmi máa bọ́ síbi bóòlù ṣe wá di tiẹ̀ tó ti di bàbá rẹ lónìí tó eléyìí bá wọn. bákan náà nǹkan míì téèyàn tún lè ṣe òun náà ní pé ìyẹn lè gbẹ́ kànga sórí ilẹ̀ téèyàn bá gbẹ́ kànga sórí ilẹ̀ àbí kéèyàn gbẹ́ bọ́ síbẹ̀ àbí kéèyàn tiẹ̀ lọ fa omi wá látàkéré mọ́ bú odò kọ́ máa dà wá sínú ilẹ̀ yẹn tó gbogbo eléyìí ó túmọ̀ sí pé èèyàn ti sọlẹ̀ jìnnù bákan náà ilẹ̀ yẹn èèyàn gbin àwọn igi lọ síbẹ̀ pé agi gẹdú àbí igi máńgò àbí igi kaṣú àbí igi kòkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó gbin sínú rẹ̀ ó ti sọlẹ̀ jìnnù téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ti di téèyàn nu lábẹ́ òfin ọlọ́run ọba wa. ọ̀rọ̀ wọn ti sọ fún wa nípa pé a lè ta alẹ̀ jí ilẹ̀ tó bá jẹ́ pé ó ti di òkú tí ò sẹ́ni ẹ̀kẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwa ló sì jàǹfààní rẹ̀ ẹja gbìyànjú ṣùgbọ́n tí wọ́n bá wo ní ayé ìsìn yìí wọ́n jìnnà ilé kéèyàn tó dirú rẹ̀ kọ́ lọ́ọ́ sànù wa. bíbá ilẹ̀ á dúró sí ní àsìkò yìí ẹja padà àwọn olùwádìí àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n síwájú ká tó lọ à ń fi àsìkò yìí mo dé tìgbẹ́ nìkọ̀ọ̀kan wa nípa ìdánilẹ́kọ̀ọ́ ilé tí wọ́n wáyé ní oṣooṣù mọ́sálásí ìlú ńlá ilé tí ó wà ní ọjà àgbo ilé tí àkòrí rẹ̀ mí yóò wáyé ní ọ̀la sátidé láago mẹ́wàá àárọ̀ ní ọjà àgbo central mosque mọ́sálásí ìlú ńlá tó wà ńbẹ̀ ẹni tó bá ti mọ́ wá tẹ́lẹ̀ yóò ti múra ẹni tí ó bá ti gbẹja múdé ti gbọ́ wọn kí wọ́n pàdé àwọn obìnrin wọn bẹ̀ láàárọ̀ ọ̀la kọ́nà bá sọ wájú ọ̀la lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulah.